amor. stepmommy, my stepmommy ni. She's my stepmommy ooo. Oh, ah, eh, eh, eh. Ìyàwó ọlọ́wọ́ ṣíbí, ọ̀tá pọ̀tù ni wọ́n. Adani tó má dání lé ooo. Ìyàwó fẹ́rù ara rẹ̀ pa. Àtàlọ́bà òwì. Ọwọ́ tó bá ti dilẹ̀, lè ṣúyà lò. What am I answer again now. You know how to do this. Yeah. I'll wash it like this. First time, um, I'll, wash it again. Wash it again. Hmm? Tell me a story now. Daddy, can you cook rice? Is that a story? I can cook rice now. That's what I'm doing now. Oh, leave it to, leave it to, leave it to. See, I'm not hungry now. I'll rush rice, I'll rush it. So I finish now, and I'll put it on fire. Um, then we'll now boil. We'll now put it in plate. I, I can see it's fine, fine. Now let's go and cook it now. Mm. lé o. Tàtí má bínú jù, má bínú sí mi. Tẹ́lẹ̀ Rambo ló ti um, Actually, um, ọkọ ọ̀rẹ́ mi kan ló ṣe birthday, so wọ́n á ṣe small get together fún ibẹ̀ ni mo sáré lọ. Ọkọ ọ̀rẹ́ ẹ̀ ṣe birthday. Bàtẹ́mi kúrò nílé níjẹta, o rántí pé o fẹ́ lọ síbì kan lé ní kó sọ fún mi actually mi ìfẹ́ lọ náà but àárọ̀ yìí mo kọ̀ wọ́n pé ah kí n kàn lọ síbẹ̀ you know àárọ̀ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ make up mind mi àti pé mo wò pé hmm, ìjọkọ̀ àwa náà máa ṣe party èèyàn náà dẹ̀ ló máa wá síbẹ̀ nítorí ẹ̀ ló jẹ́ kí n lọ má bínú. so pàtó ṣe make up mind láàárọ̀ yìí mi ní fóònù kò send message sí mi. Ah, ó dá má bínú i'm sorry yẹn ni mo fi jẹ̀bi. ìgbà tí wọ́n wá jáde ta fọmọ́lẹ̀ fún tó fún oníkọ́lẹ̀ nílé àbí. ah oníkọ́kọ́ ló wà nílé náà mo sọ pé kí yàyà máa bá mi kó bá bá mi ṣọ̀ yàyà tó ń ṣọ́ gate kó máa ṣọ́ ọmọ tèmi yàyà ọkùnrin kó wá máa ṣọ́ ọmọ mi obìnrin tó lè mọ olóṣèlè ní gbogbo ayé tó láwọn pátá tó pọ̀ káàkiri ayé. i'm sorry má bínú má bínú sí mi jù. ok kí ló ṣe é lẹ́fún pé kò jẹ tó máa fi dé. mo jẹ̀bi o mo jẹ̀bi èmi rò pé mo máa tètè dé ni mi ì mọ̀ pé mo máa pẹ́ fàájì yẹn pọ̀ má bínú jù sweetheart mi má bínú ọ̀dọ̀ ọkọ mi ò ti rà ilẹ̀ náà ti kún ọkọ mi ṣe yá sí ah, ọkọ mi ṣe dé ata síta sí. ẹ jẹ́ kí mi náà tẹ̀sí kò sí ẹ̀ ní kí n tẹ̀sí èmi mọ̀ pé jẹ́ ìmáa dùn èmi mọ̀ pé jẹ́ ìmáa dùn kò ní kí n tẹ̀sí ẹ̀ tẹ̀sí bẹ́ẹ̀ ọkọ mi ṣe gbá ó ṣe gbá ó jẹ́ inú gan síta hmm. ó mọ̀ ká tí ṣe lọ́ọ̀bì ṣe mọ̀ pé òpò tó ń toast nígbà tí mo fẹ́ fẹ́ mi ó mọ reason tó ṣe jẹ́ pé wọ́n ni mo gbà fún because òun ṣe yáàtì ah, tó bá ti sún jẹ fún mi tí bá wálé ẹ̀ báyìí orí mi bá ṣe kiri ah, mo dẹ̀ mọ̀ òun kó wà ti clean kitchen gbogbo abọ́ yẹn ló máa ó máa sparkle báyìí gbogbo àti clean ò ní make mess ò fẹ́ ò fẹ́ yàwó ẹ̀ fún wàhálà hmm. àwọn ẹran tó fọmọ mi kò lè jẹ ẹ <laughs> kò lè òun nìkan ló máa gbélé bọ́ọ̀lù rẹ̀ jẹ kò lè jẹ hmm. Hmm. kí ni káyìí

kí tó ń fọwọ́ mi kí ló ṣẹlẹ̀. láṣìírí náà. ẹ ṣe kí ni kí ló dé sójoojúmọ́ la màmá ṣe ni o dẹ̀ tún fà mí lápapọ̀ tún ya ṣáàṣì last week ni. ó báwo ló ṣe ń ṣe báyìí sí mi náà àwọn ọkùnrin kan tó wà responsible ti jẹ́ pé tó máa délé wọn ṣojú ṣe wọn lé wọn ṣe anything yàwó wọn kì í tìtún báyìí o. o ti máa ma jẹ́ kí ọ̀ma fi ó bàdì ni yàwó ni mo fi jẹ́ ẹ ṣé o ṣáà fẹ́ gbẹ̀mí lẹ́mìí mi ó dìgbà tó bá gbẹ̀mí lẹ́mìí mi kó tó di pé mi ò fìyà jẹ́ àbí ó ṣáà dé lè force mi tí kò bá wúyàn ṣe o lè force mi because mo ní enjoy ìwọ fún ẹ tó fẹ́ ṣe kò ní enjoy tó dá wọn tó máa ṣẹlẹ̀ ìwọ má wọrí ó ní mo ṣe máa ṣe kò ní stress ẹ má wọrí. Ah, ah, kí ló dé mo ní mi ò ṣe ah, kí n má ṣe kí ni kí n má wọrí ibi tí bá wò ṣe máa ní kí n démi kàn ṣe kí n má wọrí. ó dà mí. mo bí ọba fẹ́ ṣe kàn ṣé wọ́n máa wọ àpọ̀ tó ń tàbí. mo ti gbọ́ mo ṣáà ti gbọ́ mo ṣáà sọ̀rọ̀ mọ́ mo ṣe jọ táwọn ọmọ wọn máa kìyàn ṣe kó sú ẹ̀yìn. You love me too. Bye daddy, say bye bye daddy, bye. Oh, mo ti gbàgbé fóònù kí ni. Mi ò lè dúró ẹ àní kò máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ máa bọ̀ àti dúró díẹ̀ sẹ́ẹ̀ ẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ṣíkíáṣíkíá I can't carry you I can't carry you just wait hmm? sweetie wait huh? Uh, mama, uh, you are pa. You are pa. We are pa. Baby girl, how are you? ṣé wàá ọ̀rá ẹ̀ tí àwọn tó kún ẹ̀kọ́. ọ̀fà ìwọ̀n fún ojú ọ̀pá àjẹkù ṣojú lórí ọ̀kadà. Ah. ṣé ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọmọ yín ni. mo mọ̀ mo mọ̀ mo kàn tún sọ fún ẹ náà ni. wọ́n tẹ́ mi fẹ́ ran ilé tí n pé ká má gbàgbé owó oṣù mi kó tó ti ń súnmọ́. mi ò ṣe problem ṣé mo jẹ́ lówó rí i. Ah, ẹ jẹ́ mi lówó rí i. màgbẹ́ ló máa late. much. Oh, fojú ara rẹ̀. ọ̀sẹ̀ ọkọ̀ yín náà máa bọ́ súnmọ́ bíbá. Ah, kí ló dé ẹ̀jẹ̀ kan pa síbẹ̀. Ah. Ah. sweetheart. What are you ṣe báyìí náà mo ti sọ fún ẹ pé kó má jẹ́ kó máa gbé ọmọ mi sórí ọ̀kadà ọ̀ márùn àbíkílẹ̀ máa ń pè ó rún safety ẹ ní sanfẹ́. tó o bá fẹ́ kàn gbé lórí ọ̀kadà àbí kàn gbé lórí márùn tẹ́ni wọ́n gbé lọ sí school fún rẹ̀ náà. kémi gbé lọ sí school tó dẹ́ mọ irú iṣẹ́ tí mò ń ṣe ọmọ nature iṣẹ́ mi náà. ọmọ nature iṣẹ́ tèmi náà ó mọ̀ pé àárọ̀ lọ́jà kí tó àtẹ́ǹsì àwọn customers táì wo ni màmá fi lọ drop ẹ̀ school náà mi ò ní time now. Ah. tí o tó máa sọ nìyẹn àbí nǹkan tó máa sọ nìyẹn ok àbọ̀ abá lọ̀rọ̀ ẹ̀ lágbọ́n mọ́ mi. jẹ́ kí n gbé fún ọ ni. gbé fún òun náà fẹ́ ṣe responsibility tiẹ̀ ní gbé fún ṣùgbọ́n òun ló lọ ọmọ ẹ ẹ̀ ràn án. ìyàwó tí o dá ní ọmọ. gbé báyọ̀. tún gbélé náà. ga o. ṣé tún gbélé náà wà ní. bọ́s success lè gbà lọ́wọ́ ẹ̀ gbọ́kadà ti tèmi ò kò yẹ yín ẹ̀ lè gbọ́kadà lọ́wọ́ sakile máa ṣẹlẹ̀ báyìí. ó mọ̀ kan mo ò tiẹ̀ lọ́bi kankan mo wo jẹ́ ìpalẹ̀kùn dé ní ìlọ́wọ́. ẹ kí ni tẹ́niọlá fẹ́ sọ ara ẹ̀ di nínú ilé ṣé tẹ́niọlá ò mọ ibi tí a ti bẹ̀rẹ̀ mọ́ ni ìrẹ̀tẹ̀ ni yóò tán òun wá bẹ́kúnbẹ́kún ọ̀rọ̀ ẹ dàbí ọmọ tó yóò tán tó bu bàbá ẹ̀ ṣé kò mọ̀ pé ọjọ́ tí ìwọ fà yóò tán tó pé olówó ẹ̀ ní wèrè ló ti ṣiṣẹ́ ni. Ah, ga ọ tẹ́ni mọ̀ mọ̀ fa ìfẹ́ tí mo ní sí òun tù tí gbòǹgbò tí gbòǹgbò. gbòǹgbò tó máa sọ di ọmọdé fún ọmọ wọn ló máa ń wà bẹ́ẹ̀ni táyé bá dé gbàtápà wọn ni wọ́n máa kọ́lé ìbùnú bẹ́ẹ̀ni kàyí máa jẹun. oníṣẹ́ ẹ̀ fine oníkàrí àti ẹ̀ èmi náà dẹ̀ ní business tèmi so òde máa chance mi. káwa sọ wípé nítorí pé a lówó káwa bá yọ ọmọ jẹ. kò dáa kò dáa. ó jẹ́ ká gbé tiẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan jàre wàá bá mi lọ sí ọjà wàá bá mi ra nǹkan bẹ̀ bó ṣe máa ń rà. ṣé ẹ lọ síbi iṣẹ́ mọ́ ni. mo máa lọ but right now mo ní láti cool off because ṣé gbogbo bó ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó kàn sọ̀rọ̀ sí mi tó sọ̀rọ̀ sí mi tó sọ̀rọ̀ sí mi i don't know ó jẹ́ kó mi máa i don't know ó ti jẹ́ kí gbogbo everything kan i really need to cool off ma ma ma ti bá ti calm down ti bá ti calm down ma lọ ma lọ sí store. ẹ sorry sorry. ẹyin tẹjọ má gbàgbé kò ló bá mi pick ọmọ mi tó bá ti close. Ah, ah kí n tún lọ píìkì ẹ ní sukùl tí n bá débẹ̀ tí n bá bá bọ́ọ̀sì níbẹ̀ nǹkan. ò lè bá ń bẹ ọ ṣé ètò pé orí tó gbé ọmọ lọ o rò pé ó máa lè lọ gbé ni. wọn á dá lóhùn ìwọ lọ síbẹ̀ kó píìkì ọmọ kó wá gbé bá mi ń sọ bó ṣe máa ń gbé wà náà. kò sí ọ̀la títí aago méjì máa kán yín lára. èlò ló sọ pé èèyàn yẹn drop. one point five million ni mo. ṣé two million ni mo sọ fún ẹ pé ó máa drop. ẹ mo sọ fún wọn ọ̀daràn ni. kí ló dé tó wá gba one point five lọ́wọ́ ẹ̀. mo fi pé owó olówó lowó ń pọ̀ sí ni mà ẹ má bínú mà. simple instruction gba two million lọ́wọ́ èèyàn o ò ní fọ́ọ̀lù ẹ̀ máa pòwé ń bẹ̀. náà ló ń pè mí sẹ́. hello bó báwo ló ṣe wá ṣe báyìí ẹ ó ṣàlẹ́ iye tèmi àti ẹjọ́ ṣàdéhùn ṣebí two million lájọ ṣàdéhùn irọ́ òwò èmi ò lè máa lé ẹ kiri torí five hundred thousand ọlọ́kadà mi máa tó dé ẹ̀ á wà lọ́wọ́ ẹ̀ no no no no no ah mo trust ele ele ò ṣe bẹ́ẹ̀ kó ṣe ọmọkọ́mọ no kò sí nǹkan tó máa ṣe owó ẹ̀ wà kó fún tó bá ti wá bẹ́ẹ̀ all right. ọmọ mi dà. aago mẹ́ta ò tí ì lù ní ìṣẹ́bí aago mẹ́ta máa lọ gbé mo fi ń pẹ́ máa need kíní kí sáré wá deliver ilé fún yín náà tó bá dẹ̀ máa fi lo aago mẹ́ta máa ti débẹ̀. kò sí problem gbé fóònù ti kó lọ bá mi gbọ́ wọn sọ pé wàhálà mi ìfẹ́ wàhálà bàbá ẹ̀jọ̀ kò ní ọlọ́ ó máa dé èso máa wọ́n máa wọ́n máa kọrin mọ́lẹ̀ máa gbé wá sí tètè tètè jọ. ṣe kó bá nǹkan yẹn síbi tó yẹ kó wọ́n sí o. Uh, how are you, my daughter? Mm. Yes, you want me to take it How was it? How was school today? Mm. Mm-hmm. Good Why did you this? Why are you not sleeping? Don't feel like sleeping. Okay, I know now. I am waiting for daddy. I give you the call again. Mm, I love missing. Did you miss me? You missed me. yeah, <laughs> ba. Agbaje, she time to yẹ kí wọ́n máa Oh, we é? let rí pé lẹ́tí ṣú ni. Ibo ló ti ń bọ̀ gangan tó this time? Dúnà Tẹ̀lẹ̀lá ṣáàlú sọ fún ẹ pé o ní right at péré. Èmi ò ní right Last máa béèrè we tí wọ́n ti ń bọ̀. Bẹ́ẹ̀. Why not? tí nǹkan bá ṣe ẹjọ́ torí Ọlọ́run tánú máa béèrè lọ́wọ́ ẹ̀ èmi náà máa béèrè lọ́wọ́ ẹ̀ náà because èmi nìyàwó ẹ̀ so I have every right láti mọ gbogbo movement ẹ from every second to every minute to every hour of the day I do have the right to know. nǹkan tí wọ́n fi ń ṣe èmi ta ló béèrè lọ́wọ́ wọn. èmi kí lèmi ṣe fún ọ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún sọ̀rọ̀ náà. o mọ tó ṣe fún mi. kí ni mo ṣe fún ẹ náà. o mọ àbí check ara ẹ dáadáa wò check ara ẹ torí tóbi máa ń ṣe mọ ànímọ̀ ṣe o. let's go and sleep. adé. ẹ mọ̀ kó dé ìjà wọlé ló ń sọ. ìlà fẹ́ lọ múnú lé. ìlà fẹ́ lọ múnú lé báwo. sori ọmọ ìgbọ́n sọ fún pé wọn ní pẹ́ àwọn náà lọ ti ń pè. hello ma yes ma a máa kàn yín lára láìpẹ́ yìí very soon. all right my later bye. o ò lè kàn wọ́n lára àtọ̀ kò possible. kí ló dé ó yẹ kó ti yé ẹ tàtàbà ṣe ti. ẹnu ẹrun sí àkógbẹnu ẹ sọhùn ìdíṣẹ ẹni lọ ti mọ ni lọlẹ. mo gbọ́ láwọn àtọ̀gá yìí kan ó tó ti gbòdì jáde. ọ̀rẹ́ mi obvious no problem bó ṣe sáré pè mí ẹ̀rù bà mí pé kí n bẹ lọ́fíìsì nísinsìnyí. wàhálà wa. ọlọ́run jẹ́ kárí wàhálà kí ló dé. bìtẹ̀ sọ kádùrà tí wọ́n máa ń gbà ní pé ẹ tí o ti rún rìn tó ń gbórí sókè tẹ́lẹ̀ kọ́ ló má jẹ́ kó máa bójú rìn èyí tó fẹ́ ṣẹlẹ̀ sí mi o fẹ́ le jù yẹn lọ o ah, ah. bí tẹ ọlọ́run máa yẹ kí n go bankrupt. ọ̀rẹ́ ṣòro ẹni tí ló bá ṣẹlẹ̀ come out fẹ́mi jẹ́ ká jọ share ká dẹ̀ wá solution sí ṣé kò ń ṣe pé bóyá o lọ ìwà òun ṣe dídì ọ̀kan. mi ò ṣe anything tó wà ṣe dì í. <laughs> o sure. tẹ̀lé contract sí èmi àti ọlọ́bí fún yà wọ́n ti fún wa. <laughs> ó ti dẹrù báyìí wọ́n ti fún wa ní contract gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹn opposite ẹ̀ la máa wá sí. oh my god contract fifty million dollars. ọ̀ṣọ́ ah, bẹ́ẹ̀ kí ní àtàtà kí n tó náwó. ọ̀rẹ́ oh, ní àtàtà. oh my god congrats congrats. àbí ah! tí wàá rà tàbá ti kúrò mi báyìí. yes yes eh. bùnú máa ti bẹ̀rẹ̀ o. máyà mi ṣé òbí ní pé mo ń save time ẹ̀ ṣá. àtọ́ ọmọ. ṣé o mọ̀ pé bàbá yìí mọ̀ pé wọ́n ló máa ń ṣe gbogbo oúnjẹ tó ń jẹ látijọ́ yìí. Ah, ah, àǹtí ṣé wọn mọ yàtọ̀ nǹkan tó ń jẹ tẹ́lẹ̀ sí ìtọ́ oúnjẹ ń sìn yìí. ṣé o mọ̀ pé ọwọ́ mi tí mo fi ń ṣe oúnjẹ ni mo kọ ẹ̀ so kò lè mọ náà kò lè mọ yàtọ̀. so nǹkan tẹ́ ń try láti fi yé mi ń sìn ni pé mo ti mọ oúnjẹ ṣe gidi. ó mọ bí mo ṣe love oúnjẹ tó ṣá eh. hmm, tí n bá jẹ ọpẹ́lọpẹ́ Ọlọ́run èmi kò appreciate the fact pé ẹ fà mí mọ́ra ẹ mú mi bí àbúrò ìyẹn máa ń jẹ́ kí inú mi dùn láyé ọ̀tọ̀. àwọn máa wọ àjọ máa pẹ́ fúnra wa ìṣòdè níyà wa njọra chicken ṣé ní chicken lè ní. Ah, mi ò ṣú ọ̀hún bá mi jẹ́ ẹ̀fẹ́. Ah, ah, <laughs> àti chicken wà náà olókùn bẹ̀yẹn. ọmọ mi bàbá yìí ò fi chicken ṣe rí. chicken wà náà ẹ̀fọ́ ló ti ti rò síbẹ̀ yìí. ẹ̀fọ́ ni o. ó pẹ́ kó tí ń dènà kí ló ṣẹlẹ̀. ẹ wà ní tẹ má bínú sí mi jàre ọ̀bọ tí mo fẹ́ ẹ̀yìn wálẹ̀ ti pọ̀ jù ó ń ni mí lára ó ń filé ayé sú mi bí ṣe wàyí mo fẹ́ filẹ̀ in fact mo ti filẹ̀ kó máa lọ mi fẹ́ mọ́ mi ṣe mọ́. má sọ bẹ́ẹ̀ mọ̀ ó fẹ́ filẹ̀ bí ti báwo àwo ah, ọkọ wo lóde lọ́pọ̀ ló ń ké o. ọ̀wọ́n ọkọ ló jẹ́ kí ewúrẹ́ bọ́kọ̀ ẹ̀wọ̀n òògùn kò sọ́kùnrin ta o. ó mọ wọn forí tì ní o títí tọ́wọ́ ẹ máa fi tèkúdà tọ́wọ́ ẹ bá ti tèkúdà báyìí tó ti gbé ẹ wọlé ah, ah, wàá máa wá yan fanda bó bá ṣe wù ẹ́ ló ṣe máa máa ṣe. ẹ mo ń gbìyànjú àmọ́ ó ti sú mi kò í sí. ọlọ́run àjẹ́ kò yí sí fún gbogbo wa á yí sí fún gbogbo alágbára ọlọ́run. alálejò ẹ ta ni. pé ẹ wo ọ̀rọ̀ owó ló délé yìí mo ń lọ sọ́dá stọ̀ mi. ṣé n tẹ̀lé yìí ni. ah kò ní kò ní ìdó lè dúró sí mi mò jẹ́ sáré yọjú sí ọ̀rọ̀ owó yìí. láìdí You like that? Yes. Yeah, okay. Yes. Yeah, okay. Don't want anything again. Stepmom. Ah, that's What did you say? I need a Hey, hey, I need a stepmom. Two friends and friends. Bó ló ti ń gbọ́ ogun nǹkan to ń sọ yìí? Oyè mi wọlé kí n máa bèèrè lọ́rẹ̀. Èmi ò ń sọ nǹkan bẹ́ẹ̀ létí ẹ̀. Do you know what it means to have a stepmom? No. Oh, you don't know. Oh, and you want your dad. Eh, Alákòóbá lọmọ. Okay, you want me, you want me to marry that woman? No. So don't say you wanted that mom again. You don't need that. Do you get me? ọkàn mi balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan nìkan ṣe pé orí mi balẹ̀ bẹ́ẹ̀ Very fine It's more intense. àǹtí ẹ̀ sí mi. ṣùgbọ́n ìyẹn gangan kọ́ ni kókó mo fẹ́ mọ àwọn pírẹ̀ǹtì ẹ̀ àwọn tó bí ẹ mọ́mí àti dáàdì tán wà nìbàdàn mo fẹ́ mọ̀ sórí ẹni tá a kó lọ́dọ̀ yẹn àǹtí mi òun gangan ni abẹnugan family wa anything tó bá sọ báyìí lábẹ́ gé. sójìdí ọjọ́ introduction kó tó di pé màá ṣe máa mọ̀ wọ́n á ṣe máa mọ̀ mí àwa máa jiyàn ara wa máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mi ní kí wọn kó speak well now àti pé level ta ti bá relationship pàdé ó yẹ kó ti máa pè mí ní ìyàwó wa o ìyàwó mi o ìdí ìlẹ̀kẹ̀ o ìbàdí àrán o ó ti yẹ irú àwọn orúkọ ẹ̀kí ti máa gbọ́ kórì mi máa wú. <laughs> ṣé àǹtí yóò sọ pé ìyàwó bàtà wà nílé. Ah, mo fẹ́ kó máa kó rọ̀ọ̀sẹ̀ ni kó máa já mọ́ mi létí báyìí lọ́tún lọ́sì. kó máa gbọ́ láàrin. àti nísàlẹ̀. ó ti pẹ́ tí mo ti délé mọ́ anyway but because I've said this now màá wá mí sí màá ṣe lọ bá dá díẹ̀ àti mọ́mí ìbàdàn màá kọ́kọ́ lọ náà màá mú wọ later for sure. very sure. o gbọ́dọ̀ mọ̀ ó ṣe kókó. ó ti mọ wọn ó ti mọ wọn. ṣé ó yẹ ta lórí àǹtí mi ó ló nẹnu jù fámìlì wa. kò máa ta relationship yìí ti pẹ́ jù kí n má ti mọ gbogbo ẹbí lọ ó yẹ kó ti máa pè mí ní ìyàwó wa ìyàwó wa ìyàwó wa ẹ nà. ẹ tá a gbéyàwó bọ̀ wá bá ní kì í garun bọ́ ìyàn yóò jẹ́ kí n gbé kí n sinmi díẹ̀ mo ṣe. bóyá náà mo ṣe you are very caring. very very new. very caring. jami'a romawa ó ṣẹ̀rí epo sí mi. Olha, a gente vai agora no Finance. méjì náà ló wà òkè but. bẹ́ẹ̀ àwọn méjì ló wà right. Mm, so tálá lè gbé fún àwọn méjì àwọn arab àbí chinese. Hmm, àwọn méjì náà wà òkè but ẹ̀ wá kan wo quotation àwọn arab tí wọ́n dà ń pé price tí wọ́n ó ṣe wà reasonable there mm. so ní wàá ní bẹ́ẹ̀ go for arab. by this quotation yes all the better iṣẹ́ wọn gan iṣẹ́ wọn gan da. o jẹ́ very good o gbogbo ọ̀nà ìbára náà ṣe gbogbo bí ọ̀nà gbogbo jáde sí ìgbé àwọn náà ṣe. ah tó tọ́ ni tó tọ́ ni òótọ́ ni ah, so. a ní láti bá wọn sọ̀rọ̀ tàbá invite wọn kó má fi ṣẹ́yìn falẹ̀. àyàn lè ṣẹlẹ̀. tani <laughs> ẹ. ìyàwó mi ni jàre madam. <laughs> ok ok ok ah, ọ̀rẹ́ eh. kó tó di pé bóyá commit ara wa láti fún wọn ní anything a ní láti sọ fún lọ́yà kó prepare agreement wọn á lè sign ẹ. ìyẹn ti sọ ìyẹn ti sọ so jẹ́ ká sọ fún manager àti pé kí wọ́n pè wọ́n. ok wàá fún wọn ní mobilization náà. ok so báwo ló ṣe máa jẹ́ báyìí. má padà wá gbé yìí ah àǹtí rèé o ẹ láǹtí ah ẹ má bínú mi ìwọ aago kúrò nílé lẹ́ni ni mi mọ̀ pé táìmù ti lọ bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀ má kàn yín lára shop very soon okay ma yeah bye. o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ fún ẹ lówó ogó kan so tó bá ti lọ́ọ̀sì kó padà wá gbé mi kan. ẹ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bá pì àkà mi ilé padà wá gbé ẹ. kí ni gbogbo pátá yẹn sì mo fún ẹ lówó go compton sí wọn á sọ fún mi pò nílé padà wá. lówó yá fún mi lówó mi padà. bílẹ̀ àfíàkà bílẹ̀. success how are you fine on, dáadáa ó máa bá mi gbé lọ sí birthday party kan tó bá ti di three pm tó bá dẹ̀ ti di five wà lọ bá mi gbé wà máa gbé bọ̀ in the meantime bá mi wọ kitchen bá mi dín dòdò àti ẹyin. ok kí sáré bá ń dín dòdò kí n tó lọ so ala see after i bought all this for you just for you mm-hmm. take. ṣe sáré lọ dín dòdò yẹn sì kí tó wá múra fún mi. bàbá bá mi wọ bàtẹ ìfún ó ti múra àpò bá mi wọ sneakers ìfún mi. kí a ṣe kí a jọ. Música can't hear you. I am my stepmom. Go sọ fún yes now. No no no no no no má tán náà wàá sọ òótọ́ fún ni náà ó don't mind mommy oh, she's your big auntie. do you understand? Yes. Okay. Your stepmom, okay? <laughs> you are telling you. gbé dání bẹ́ẹ̀ mo dání mo mọ̀ kí lọ ṣe ẹ̀yin bá ṣe lọ fún ta ọ̀tún tó o. ẹ ká sí wọn. kí ló dé ṣé ìyá lọ pè wá ṣé ìyá lọ pè wá pé ká wá ṣe kí ni. irọ́ èmi kọ́ èmi kọ́ èmi kọ́ ẹ má bínú mà. báyọ̀ fẹ́ síbàdàn ó wá fi mí lẹ̀ síbàdàn ó wá ń jayé rẹ̀ lẹ́kọ̀ọ́ bíbá ẹ̀. ẹ má bínú mà báyọ̀ wo lẹ sọ̀rọ̀ ẹ̀. báyọ̀ kan náà tó tó nínú létà so báyọ̀ ló nu oyún inú yín. báyọ̀ ló nu oyún inú mi láì gbàtà ṣiṣẹ́ duration ló ti fi mílẹ̀ sílùú. èmi kàn kọjá lọ ni. mo rọ̀ bá lọ pè é wá kẹwàá nà mí ni. báyọ̀. kí ló ṣe ń nira nínú ilé ọkọ mi kálọ́kọ́ ẹ. ìwọ ni. àwọn ọ̀rìn tí ẹ fọkàn yín balẹ̀ my dear just hold on. kálọ́kọ́ ẹ. ìwọ ni ìwọ kọ́ lọ fún mi lóyún ni. èmi fún ọ lóyún. ẹgbẹ́ tó ṣe gbéyàwó tó ti fi mí lẹ̀ sí Ìbàdàn ọwọ́ ọjọ́ yẹ mi bàyọ́ sí mi pé ta ni mo jẹ́ fún kí ni mi níyàwó ẹ̀ lẹ̀. èmi fún ọ lóyún lójú lójú síta tèmi. síta tẹni síta tẹ. ṣọ́kùn ti ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ ti lọ. ẹ tó bá lọ ń kọ́ tó bá lọ ń kọ́ mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ báyọ̀ tó bá lọ ń kọ́. kí ló fẹ́ ṣe ó tì mí lójijì ni o tún sẹ́yìn tí máa gbẹ̀ wá ní kọ́fọ́ṣọ́ kí ló fi tì mí. ikùn ni Ah, Báyọ̀ Báyọ̀ títí mi ò ti wá gbé báyìí. Ibo ni máyà mi ìwà gbà lọ sí ẹ eh? tí ò píìkì kọ́ ọ̀lẹ́. ṣáà hate kí n máa pèèyàn ṣàṣàṣàṣà kó má píìkì kọ́ ọ kò yẹn máa ń wà irritating nǹkan. Yeah ni gbogbo ilé ìgbà yìí sí èmi ò ṣáà láìkí ọmọ màládìhun ẹ mi ì láìkí ọmọ màládìhun ṣá òun yóò bí call now ẹ mo dẹ̀ ti sọ fún ẹ mo sọ fún ẹ tẹ́lẹ̀ o mo sọ fún o mo ló máa bá mi ṣe pando yam àti ọ̀gbọ̀nọ̀ fọ́kọ mi ẹ kí ni gbogbo ilé yìí sìn para kí bá dẹ̀ mọ̀ kí má promise ẹ o ẹ bí mo ti fẹ́ ní time àti máa ṣe báyìí ah kí ni máa ṣe o ẹ jẹ́ sáré pè ya yìí pè ya yìí bí ó lè a lè rọ́gbọ́n dá sí i ní time òṣì kankan. ẹ ọ̀rẹ́ mo wà òkè mo wà òkè ẹ fò fìyẹn lẹ́nu ẹ ò dẹjọ ṣé o lè bá mi rí bóyá ẹni olópò tó lè ṣe pandoyam àti ọ̀gbọ̀nọ̀ mi ṣe pati pati báwo ẹ fẹmi àti fámìlì mi náà ni mo mọ ẹ mi ṣe ni mo ṣe but mi ò ní time ni mi ní time àti lọ máa jókòó sí kíchìn kí n máa lọ làágùn ẹ kó kàn wá bá mi ṣe ni màá fún lówó kò sí kankan lẹ èmi sátọ̀dí ó dàbọ̀ ó dàbọ̀ jàre. Ah irú wàhálà wo ni mo kóra mi sí ibà ẹ má kóra mi sí wàhálà má máa promise nǹkan tí mo mọ̀ pé mi ní táìmù àti ṣe má máa ní máa ṣe ẹ ní ní ṣe é dómi báyìí. ìyàwó tí o náà ní ọmọ ìyàwó tí o náà ní ẹbí yóò padà yéyà ẹni gbẹ̀yìn o ẹ má ṣìpẹ̀ fúnrú wọn tàbá títí tọkọ tí ì ẹ má ṣìpẹ̀ fúnrú. níbo ló ti ṣẹlẹ̀. wọ́n ní sanwó-ẹ̀yìn àbíjà ni ṣoṣo mu tí yóò ní. according to the news wọ́n ní kò mọ̀ ọtí rárá. ọlọ́mọ máa dàbí àmọ́ lóró. má ṣe. bad news làbújá eh? wọ́n lá ọkùnrin àti obìnrin bí wọ́n ti dàgbà gan pé ọmọ ẹyọ kan náà bí ǹjẹ́ òbí dìbò ọmọ ẹyọ kan yẹn náà ló lọ accident lánàá làbújá ó dẹ̀ kú that same spot. oh my god. ọ̀dẹ̀ píjọ mẹ́yọ kan yẹn lọ ọ̀dẹ̀ ti darúgbó. that's very very bad. ọ̀gá kò dáa kéèyàn máa bímọ ọ̀kan ṣoṣo o ká nípa àwọn pípìn yẹn bímọ púpọ̀ nsìn irú ẹyẹ kan tó kù yẹn sìn ó kàn máa dàbí minus ni. ẹ̀bùn ṣó dáa kí wọ́n máa bímọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni mélòó náà bí ní family ti. Ah, <laughs> family tiwa márùn-ún ni mọ́mì tèmi bí even am the last born. ọlọ́run jẹ́ ká ní nígbà jẹ́ ká. ẹlẹ́jẹ̀ ọmọ kan tán dẹ̀ bí nìyẹn torí báyìí pé kò dáa kí wọn wá bímọ kan wo kéèyàn bímọ twenty tó bá máa ṣọ́kú lọ́jọ́ kan náà gbogbo wọn máa kú dànù kò make any difference o ah, ah. torí pé wá bímọ kan pé èèyàn wá kú èèyàn wá mí pé ẹni tó bímọ twenty náà gbogbo ọmọ òdì kú at the same time ah, it doesn't work that way Jerry. anyway nǹkan tẹ́mi kan feel ni pé ó right ká bímọ kan sí at least. wà á dẹ̀ máa tẹnu mọ́ pé ká bímọ sí ká bímọ sí ká bímọ sí ṣé wọ́n ló máa gbé ni ṣé wọ́n ló máa gbé síkù for nine months ni ó mọ nǹkan tó yín máa ṣe fún yàn ṣá ha that mental instability it makes me go crazy mo oh, oh, oh, oh, ma wa mentally oh, oh, oh, lè wa balanced to bá lóyún náà òtútù mama mú wọ you right ooru mama mu lóyún ẹ̀yin ọkùnrin tẹ́gbẹ́ tó bá ti fúnyàn to tó ìyá kan lọ ni èmi ni mo máa ṣe gbogbo wàhálà kiri ah no please wàrà mi wàrà mi wàrà mi jọ ẹ ṣe so ki kí kí wá lóyún kí gbogbo kí gbogbo beauty mi koko koko dẹ̀ fade mo ti bí kan rẹ̀ dé wo bí mo ṣe rí náà ah ìjọ olú àbímọ tó ń gbókun àríbá nǹkan tá a ṣe bí mo bí mo ṣe. it's all right now ah ó ti tó máa. ah Ọ̀tẹ́nilá mo rò pé pound yam lájọ sọ tẹ́lẹ̀ náà. sweetie ìgbà tí mo máa fi lọ sọ́jà because èmi ni mo lọ sọ́jà tí mo lọ get gbogbo ingredients ìgbà tí mo máa ṣetán lọ́jà ó ti rẹ̀ mí tí mo fi délé kí n tó jẹ́fọ̀ kí n tó já gbogbo nǹkan tí mo délé báyìí tí mo tún wà mo wò pé tí má máa fi ṣe pándò olú àkàndàkú wà á kàn hmm, ọ̀nà ẹ̀ṣẹ̀ ọlọ́run yọ ẹ́ wà á kàn gbọ́ pé òkú olú ẹ̀ ló máa bá lẹ̀ kó tó ti rẹ̀ mí gan seriously so mo wá wò time tí mo fi ṣe pándò yam ẹyọ kan tí máa fi rò kan fún ẹ máa ti ṣe ẹ̀bà mẹ́wàá mo kàn rò ni pé let me just change it to Eba that was why I'm kàn ṣe ẹ̀bà ẹ̀bà easy five minutes mo ti tẹ̀bà <laughs> you know that kind of thing so mo ti ẹ̀ àjókòó ti pàǹdé pàǹdé ọmọ àrò wà máa ro máa ránṣán. tí gbogbo ọdún tó kálẹ̀ ìbò ṣe lọ sọ́jà o ṣe everything ó nọ́ọ̀mà kò ṣe kó tó lè ṣe bẹ̀rẹ̀ eh, ah, oh, normal thing náà ni. ẹ ah, eh, kò yí sí nǹkan sọ pé normal thing ni àyè ah, ṣé wọ́n lè ṣe ni àfọwọ́gun we lè ṣe náà wàá lọ sọ́jà gbogbo àgẹ́fọ̀ máa ṣe gbogbo my máa Hmm. Hello, kí ló ṣẹlẹ̀ sọ́bẹ̀. kí ló ṣe. wọ́n rẹ̀ ah ah ah sweetie my bad ah mistake buruku. If tí mo sọ bẹ̀yẹn lọ mo sọ pé mo ti fi yọ̀ ring mani receive call pàtí màá tún padà ṣe ni mo tún bu yọ̀ i'm sorry my mistake i mean i'm, I'm terribly sorry. You know? sókè o oh. then ó bẹ̀rẹ̀ ṣe taste lẹ́nu ṣó dàbí jo àbí ló ṣẹlẹ̀. that one actually ó jóná díẹ̀ i mean mo tún receive call no ni o gba tí ma tún padà tí mo dẹ̀ rí tó dẹ̀ ti tó dẹ̀ ti ń i mean ìgbà wo mo fi ẹlẹ̀ ìgbà wo mo tún padà ó dẹ̀ i'm so angry but mo baby, ibi tó jóná kúrò wá fún mi díẹ̀ sí i fi mix ẹ̀ má bínú àfowórajà ìyàwó tí ò ná ní ọkọ eh, eh. ìyàwó tí ò ná ní ọmọ ah. ìyàwó tí ò ná ní ẹbí yóò padà yéyà ẹni gbẹ̀yìn o ẹ má ṣìpẹ̀ fúnrú wọn tàbá wí títí tọkọ tí ń kú abájọ náà mo pè é títí títí ò gbé fóònù pé kí ló lè ṣẹlẹ̀ àṣetó ni. àǹtí mi ò lè gbé wàhálà yẹn ti pọ̀ jù. Ah, àwọn ènìyàn dùn he has been deceiving me àti ó ń tàn mí ni ládùúrò gbogbo wàhálà tí mò ń bá ṣe ó kọ̀ ṣiṣẹ́ lọ ní ó rẹ̀ mí ni nínú òrùn burúkú ó dẹ̀ ó pa jẹ́ lọ́lé kí sáré lọ ṣanra ò tí bá ṣanra tán kí n sinmi díẹ̀ obìnrin ni mo bá ń bẹ̀ àǹtí kò tún wá ń ṣe obìnrin lásán obìnrin tó ní oyún sínú ni ó ti níyàwó ó dẹ̀ ń tàn mí látijọ́ yìí ṣé wàá rí mo wá jọra mi lójú mo tẹ́ra mi lọ́rùn. mo ti kẹ́rù mi kúrò nínú ilé àǹtí ẹ̀ mo ti kó gbogbo ẹrù mi kúrò níbi bẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ kan tó ń cut tó ń ṣe short time ọ̀dọ̀ àwọn yẹn mo sáré kẹ́rù mi sí mo ti bá wọn sọ̀rọ̀ máa ma gbabẹ̀ lọ́ọ́ máa ṣiṣẹ́ mi nígbà tíṣẹ́ mi tán máa lọ máa fi orí mi pamọ́ síbẹ̀ ibẹ̀ ni wọ́n máa sùn sí tí wàhálà àwọn yẹn náà bá dé tu wá ti pọ̀ ju àǹtí kò sí nǹkan tó ṣe lù wá máa padà máa lọ́lé ni. a ah, ah, ah, máa lọ sí ìlú yín o àwa tó máa dùn máa pọ̀ o àbí wàá máa gbé lọ́dọ̀ mi ni. ẹ eh, mo yẹ mo kàn ní láti bọ́kọ mi sọ ní tí bá ti sọ fún màá gbà. ọ̀dọ̀ yín eh, èmi eh. irú mi nílé yín ṣé tẹ sọ pé ọkọ yín máa gbà. ìmí dédé ló máa ní kó bá kó bọ̀. ṣé máa rí ibi tó dàbí ilé tí yín nílẹ̀ màá wá lọ máa scott pẹ̀lú àwọn èèyàn èmi ò lè scott ọkàn ìdílé wọn mo máa lọ kẹrù mi ìgbà ó ní kí n máa bọ̀ máa. ẹ jẹ́ kí n délé kí n bá sọ lé mi tèmi bá ti bá sọ tó bá ti dọ̀la ìwọ máa kó bọ̀ lọ́dọ̀ mi. Ah, ọlọ́run ṣe mo ní pàǹtí ẹ ṣe. Ah, onírà àdùnnà máa rọ wá rọpẹ́ ah. dú kúrẹ́ náà wá rọpẹ́ dú. báwo ṣe ń ṣe. òwò àgbẹ̀tẹ̀ fún mi sílẹ̀ òwò mo ní mi ṣe ṣọ́bẹ̀ òwò kí ló ṣe mo ní mi ṣe sílẹ̀. kí ni kí ló kí pa níbo. mi ṣe ó ti máa jẹ́ pẹ̀lú wàhálà ẹ̀ nìyẹn. báwo ni o ṣe ṣe dandan ni a mi ò ṣe. ara ro mi now ọmọ kí mo lọ sí party ara dẹ̀ ń ro mi ah please keep stop pointing that thing at me can you just turn it somewhere else please wherever. ok ọmọ tó máa ṣẹlẹ̀ máa máa ṣe àjọyọ̀ ọmọ yìí. oh don't me oh you oh, irritate me right now. so bó ṣe dìde sí. ah oh nothing last so much of. àbálòye ṣe báyìí. kẹ́kẹ́ kẹ́kẹ́ ṣe ah oh ò tí ẹ fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ tí ò yé mi ṣé lórí ọ̀rọ̀ àbára ẹni ṣeré àbára ẹni ṣeré ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lóru yẹn. òun náà ni ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ ti wá tu mi àfi bí àfiṣe ó dàbí pé ó ní nǹkan mi tó fẹ́ gbà bẹ́ẹ̀ tó bá rí bó ṣe lé mi lóru ọ̀pọ̀lọpọ̀ pé mo sá jáde bá ṣe mí léṣe. ó jẹ́ pé inú ẹ̀ sọ̀hún bàbá mo gbà tó bá ń tàn ẹ̀ ó jẹ́ má tàn rẹ̀ kí ló dé tó tẹ̀yìn tó tó jẹ́ pé òun fẹ́ tọkọ ẹ̀ dùn náà ṣé tí wọn ò bá tiẹ̀ wá sọ fún wọn pé success ti tó gbàbúrò ṣé ọpọlọ orí ẹ̀ ṣé kò yẹ kó sọ fún ẹ pé ó ti tó gbàbúrò ni àbó mọ̀ọ́kọ́ àti ń dàgbà èyí tó ní kálukú bá bí òun ló máa bá wọ yàrá ẹ̀. ó mọ stress tó wà ń bẹ ni kí tó tọ́jú bọ̀bọ́ ìfúnra rẹ̀ alára kí tó tọ́jú ara mi kí tó tọ́jú ọmọ màá tún délé màá ṣiṣẹ́ ilé màá clean ilé màá tún máa tó oúnjẹ màá tún lọ sí store ó tún wá sọ̀rọ̀ oyún màá tún wá dé lálẹ́ èèyàn tún kì mí mọ́lẹ̀ jọ ṣé mo jọ ṣé mo jẹ ẹṣin ni àbí mo àbí mo jọ kẹ́tẹ́kẹ́tẹ́ kí wọ́n máa gùn mí pa. bóyá kókó kúrò lé ọkọ ẹ̀ ń gbà náà. kí la tí ì sọ kí ló sọ kí la gbé kí ló jù èwo ni ti ogun ká máa kó kúrò lé ọkọ. torí dandan ni ẹ̀tọ́ ọkọ ẹ ni o ní láti fún ni it is right tí ẹ dúró náà tó bá jẹ́ pé bó ṣe ń bọ̀ lóru yẹn kí nǹkan burúkú wá ṣẹlẹ̀ sí ẹ ńkọ́ àbí kó pàdé àwọn adigunjalè lọ́nà tó wá rí pẹ̀ kí ló fẹ́ ṣe. ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí mi láéláé mi kọ́. ẹ ẹ mi. bí a kò ṣàtúnṣe máa balance it up I'll do something má ṣàṣe kankan ṣá ah, wọn náà ti pọ̀ jù jàre èmi ò tiẹ̀ mọ̀ kọ́ tó ń dé tọ́lọ́hún sí mi gan ah, ọkùnrin. ọkùnrin gan ní stress ti tiẹ̀ tí wọ́n gan ló pọ̀ jù. ọkọ mi ló kí n jọ kí n ló kí n bẹ́ẹ̀ ni lórí gbogbo ìgbà tí mo ti ṣe fún ọ pé jọ kó dárí jù mí kó má bínú fún mi jọ. no me understand kí ni kókó nǹkan tó jẹ́ kó máa bẹ̀ mí gan sí náà kí ni nǹkan náà gangan. gbogbo àwọn ìwà burúkú tí mò ń gbìn náà ni tó máa ní kí n mọ́ lọ school tí mo máa yarí tó máa ní kí n so oúnjẹ mi ní dáhùn you know mo máa tún fẹ́ gbé símọ́ mi máa tún máa sá máa ní mi ò ṣe má bínú sí mi náà jọ. wọ́n dẹ̀ sọ pé ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ hm? má bínú sí mi mo ti mọ̀ mọ̀ pé mo ṣẹ̀ mo mọ̀ so please forgive me. ah what's wàhálà ìwọ náà ti gbowó ìgbà tó ti tú ti tó ti mọ ẹbí ẹlẹ́bí ẹ̀sìn kò yẹ kó pẹ́ lórí ìpínlẹ̀ dìde. ọkọ mi síta bí mo jẹ́rìí ṣùgbọ́n àkọ́ tí mo ṣe lọ́ọ̀fẹ́ inú ẹ̀ máa ń tètè wà lẹ̀ bó ṣe àti tán nù ẹ̀ ara nǹkan tí mo ṣe fẹ́ nìyẹn o ara nǹkan tí mo ṣe fẹ́ nìyẹn ìwọ gbogbo nǹkan ti tán nù ẹ̀ kó tó ṣe báwo ti forgive me ló ṣe sweetheart o omi tuntun ti wá rúbà ẹja tuntun ti wọnú mi kò ti pe doctor ó ní kí wá rí òun láàárọ̀ làmúlá pẹ̀lú ẹ̀ mo sọ fún ni pé ah dókítà èdè ń wò mí ràn ọmọ wa dàgbà tó ṣe àní bímọ lé ni ẹ ẹ sílò àdó ojú mi ojú mi ẹ ẹ bó ṣe ń ojú mi yẹn oníṣẹ́ tó bá ṣe o o máa ṣiṣẹ́ gan kárakára ẹ o máa ṣe kárakára ni o máa máa jẹun o máa máa mujú o máa gbogbo ẹ o máa ṣiṣẹ́ o máa ṣe bí ọkùnrin gidi because ọkùnrin la máa bí ṣùgbọ́n pàtí lóbìnrin so láti bí ọkùnrin lè right now ṣùgbọ́n sweet heart. ọlọ́run fún wa ṣe. ọ̀gùn mi jọ̀ọ́. Agumi! Agumi! You don't share that. Ẹ pẹ̀lẹ́ madam. Ẹ jọ̀ọ́ má bínú mo fẹ́ question kan lọ́wọ́ The last time ti bímọ, I discovered we ẹ ní infection. It's true, yes. I dẹ̀ fún yín láwọn oògùn tẹ máa lò. A dẹ̀ sọ bí ṣe máa lò fún yín. Ẹ má bínú, ṣé ẹ lògùn yẹn bá ṣe ní kẹ́ Um, sincerely, mo bẹ̀rẹ̀ sí lo àwọn oògùn yẹn but I, I used this for like three days and um, I felt better so ẹ̀yìn ọjọ́ mẹ́ta yẹn gùn ni pé màmí mi ó ti feel okay so kí ni mo ń lò fún and then mo máa ń ronú lójú mi ò rántí gan. ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ yẹn tí a bá prescribe oògùn fún yín pé kẹ́ lò báyìí kẹ́ lò báyìí ó ní reason tá sọ pé kẹ́ lò fún bàtà ni kẹ́ lò yẹn kó ba lè ṣiṣẹ́ tán ni tí ọba mú oògùn tó bá lò tó bá break ẹ̀ láàrin kó ní ṣe nǹkan tó yẹ kó ṣe. Ah, kí ló máa ṣẹlẹ̀ báyìí. test àṣe fún yín sí for the next two weeks ló máa jáde. tí test bá ti jáde láì ṣe máa mú ọ next step láti take as of now let's just okay it's gonna be fine àwọn ọkọ tá máa ṣe. I hope everything will be fine. Come on, let's, let's be positive about it. Okay, thank you very much. right, you're welcome. Miami, o ti lóyún. Mm. bẹ́ẹ̀ ni mo ti lóyún. Ah, mo sọ náà ojú mi ò tàn mí jẹ mi ìdẹ̀kí mọ̀fọ̀ mo ti rí rí sí ẹ mo ti rí bó ṣe ń ṣe àti ìwà ẹ mo ti mọ̀ pé ah, ọmọ yìí ti lóyún ó disappoint mi o ah, ó dùn mí ó dùn bí èmi àti ẹ bá ṣe close. àǹtí ẹjọ́ nítorí ọlọ ẹ má bínú ṣe lè rún bà mí ni mi ò bá ti sọ fún yín. kí ló ń bẹ̀ lẹ́rù kì í ṣe ọkọ ẹ tó ń fẹ́ tẹ́lẹ̀ lóyún fún mi. kò ṣòwò ni mo lóyún fún. ta ló wá lóyún fún kí ló dé ò lè sọ̀rọ̀ ni ẹ ṣe ṣó yarọ ni. O fọ́ lójú ó di létí ẹ kí ló wá ṣe ok bóyá married man àbí. yes married man ni ma. ṣe ìyẹn ló wá ń bẹ̀ lẹ́rù tòró ti wà married ọkọ tiẹ̀ ń kọ́ kì í ṣe pé èèyàn kan ló lóyún fún ni ìwọ́n á sọ pé ẹrù ń bẹ̀ ẹrù ń bẹ̀ tó bá jẹ́ married man ńkọ́ ó máa sọ fún ìyàwó ẹ̀ kó sùn ni tíyàwó bá dé sùn ó máa ṣe kí ni ó máa lé léré ni. àǹtí a máa lé báwo la ṣe fẹ́ lé òbí ṣe ń ṣe báwo mo ṣe fẹ́ lé léré báwo mo ṣe ń ṣe òun ṣe bí ọmọ kékeré báwo mo ṣe fẹ́ lé léré báwo mo ṣe ń ṣe báyìí ah wo wá bó ṣe rí nìyí bẹ́ẹ̀ mi ò ṣoògùn mo ní àwọn ọ̀rẹ́ tó ṣoògùn bàjẹ́ ó ṣoògùn jìnnà kí ni wọ́n máa lé ní eré tó bá ń wo ilé ọkọ báyìí ó máa máa sá ni tó bá wo fóònù tó bá rí kọ́ọ̀lù ọkọ ẹ̀ ó máa sá kò ní òkè ni ó lọ máa ìdúrà ọkọ yẹn ni. òkè ọ̀rọ̀ ogun lẹ́tọ̀ sọ yìí tó bá lógún jù wá lọ ńkọ́. Ah, àmọ́ ṣe o tó bá lógún jù ẹ lọ ńkọ́ ó tún níbi tá a máa ń gbé e lọ. tó bá jẹ́ pé ẹni tó tún ṣòwò a máa rán àwọn bọ́ìsì sí ni ah, lúgà burúkú ìbọn ni àwọn bọ́ìsì èlò làfẹ́ fún five hundred five hundred thousand wọ́n á yanjú ẹ̀ dànù ogun ogun lẹ́gbẹ̀ẹ́ ìbọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. báwo yín ṣe báyìí ah, a máa yanjú ìdànù ni kò sí big deal ń bẹ̀ ẹ́ ṣé èèyàn máa para ẹ̀ ni wo bó ṣe rí mi yìí o tí wọn bá lo oyún fọkọ mi kí ni fẹ́ ṣe ṣe fẹ́ para mi ni ó ní para mi nà ó má gbá kámú ni kí ni fẹ́ ṣe kò sí ọ ó wá sọ pé kìnnìkan kìnnìkan kìnnìkan ẹ kóun náà ṣe kí ni kó gbá kámú tí ò bá ti gbọ́ báyìí ó máa lè dànù ni o a máa lè dànù ni kò sí nǹkan tó wà ń bẹ̀ kò sí big deal fọkùn ẹ balẹ̀ o má yẹ kí ọkọ̀ gbẹ lọ́mìgbóná o kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ògbà o kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí láyé yìí. àǹtí ẹ ṣe gan-an o ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ńsìn ìṣẹ̀lẹ̀ ẹ̀rù ń bà mí gidi gan tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yín sìn ó tún wá jẹ́ kọ́kàn mi balẹ̀. inú mi dùn pọ̀ tiẹ̀ lóyún ìwọ náà àti ìwà níbi tì sí tí wọn náà ti doyún bẹ́ẹ̀ wá níbi tì sí kò jẹ́ kó dákẹ́ àmà dágbé kó máa dá sọ o ti lẹ́yìn ọkọ títí lọ́rùn náà nìyẹn o o ti lọ́kọ nìyẹn straight inú mi dé ah ah inú mi dùn fún ìtòtí ẹ̀ ṣe yìí màá wá lọ ṣe shopping fún mi tó yẹ pé tọkọ ẹ bá tún rí ẹ báyìí tí bọ̀wé ẹ bá tún rí ẹ orí ẹ tún bàbá ó bàbá dàrú ni kí ni mu drink kó fọkàn balẹ̀ yìí òun ṣe big deal náà ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń gbọ́n ó dẹ̀ ń ṣe òun wo kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà ó dẹ̀ sí nǹkan tó ju òrìrì ó gbọ́ mi jẹ́ káyọ̀ ẹ̀ ṣe kíni kó. ọkàn mi ṣe balẹ̀ ní báyìí hmm. ẹ ṣe mà. ẹ ẹ that's a secret. Sweetheart. Check your baby. Are you sure? Eh, ah, ọmọ ah, tó yìí <laughs> ọkùnrin lódò tó yìí. ẹ eh, mo ti Eh, fún un. o mo ní appointment kan ní àárọ̀ yìí meeting yẹn dẹ̀ important. mo let's ti breakfast ẹ̀ sísà lọ. Eh. ẹ̀yin bó ti ṣe tíì kò something. Okay, I'm màá mu tíì mọ́ okay. kó That is success oúnjẹ yín ti rẹ́jì sá. jọ ń torí ọlọ́run máyà mi ìjọ wo ló bẹ̀rẹ̀ sí ní bá mi invite ọkọ mi kó wá jẹun ní dáínì. àǹtí ẹ má bínú ṣé bí mo wò pé oúnjẹ tí mo ṣe fún wọn kí n wá sí dáínì kí n wá defend practical tí mo ṣe ni ẹ má bínú tó bá bí yín nínú i'm sorry ma. ẹ̀hẹ́. Eh ṣe bọ́ọ̀ ń bá mi gbé ni sọ ti bá rán ẹ ṣe pé ah, bá mi po tí fọkọ mi o ṣó big deal wà bẹ́ẹ̀ nìyẹn kí ni kí lè jí òrìrì nìyẹn. àǹtí ah, tó bá yẹ pé mo ṣe àyín tẹ́lẹ̀ yóò yẹ kẹ́ pè mí kẹ́ bá mi sọ ni ṣe fẹ́ kọ̀gá máa bínú sí mi ni eh, èní náà kọ́ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa rán mi níṣẹ́ àti pé kò ń ṣe èní ni mo bẹ̀rẹ̀ sí ní bá yín ṣe oúnjẹ nínú ilé àtìgbà tí mo ti ń wọ̀kadà náà ni mo ti ń bá yín dáná torí pé ti ṣàlàyé kọ́ndíṣọ̀n yín fún mi pé ojú máa ń ro yín láti dáná láti wọ kíchìn o mo ṣe ń bá yín ṣe látijọ́ yìí àti pé àwọn ìtẹ́ bá gbìyànjú lọ́jọ́ tí mi O bá ráyè wà tẹ́ bá ṣe fúnra yín àǹtí tí bá tèsítẹ̀ ìsáàdà kí ọjà ọ̀ọ́ kó jóná mọ́ yín lọ́wọ́ ó mo ṣe wò pé kí n máa ṣe lọ bí ṣe ń bá yín ṣe tí bá tún ṣe eléyìí náà kò pọ̀ jù mo try láti ràn yín lọ́wọ́ ni ìfẹ́ kọ̀ọ̀kan yín bínú ni. ni mo ń ṣe gbogbo ẹ̀ látijọ́ yìí. ọ̀wọ́ tiẹ̀ ṣé ìwà òkè tí yín sà. ó wà òkè sàn ló ṣe mí o ó náà ló máa sóúnjẹ lọ́sàn. èmi náà ni máa ń ṣe lójoojúmọ́. yóò padà yé ẹ nígbẹ̀yìn o ẹ má ṣìpẹ̀ fúnrú wọn tàbá wí títí tọkọ tí ì kún ẹ má ṣìpẹ̀ fúnrú wọn. Oh, my God. ló ṣẹlẹ̀. tí kí ni kí ni. ó rí bó ṣe ṣe bó ṣe tì mí sí i tó dẹ̀ ló lọ ó lọ jókòó síwájú kí ló ṣe kí ló ṣe tó lọ jókòó síwájú. àṣìbọ́ ọmọ ẹ̀ ni ó lè jókòó síwájú náà. ọmọ mi bìsì báwo ah, ah, èmi àtọkọ mi ń jáde ṣé obìnrin kẹ́mi jókòó sí òun gbẹ̀gbẹ́ lọ jókòó sí eh, ẹgbẹ́ ọkọ tèmi irú èmi ò gbẹ̀gbẹ́ fún irú ìgbà yìí tó sì fọkọ mi báyìí báyìí ṣe mí nà. káàsùn mi mọ̀ tí sáà pé mo fẹ́ fẹ́ nǹkan. fẹ́fẹ́ <laughs> dẹ̀ fẹ́ ah. abẹ́ máa gbọ́ àgbà máa gbọ́rọ̀ oṣù ọ̀rọ̀ owó ló lẹ́nu ká máa zoom pé ó mo hate ké mo hate ké o máa fi irú rọ́bìṣì yẹn bá mi ṣeré irú ọ̀rọ̀ oṣù mo hate yẹ. mi ṣe ní ìrọ̀ṣọ́ irú ọ̀rọ̀ oṣù wa jókòó sẹ́yìn. ìwọ náà ọ̀rẹ́ mi ẹrú máyà mi ti wá pé ńlé báyìí o ó ti ń ṣépè alájọbí o á dẹ̀ bẹ́tà fún ẹ kó o tètè gbé ọ̀bọ ọmọ yìí kó o gbé wọ̀gbẹ́ kóun fúnra rẹ̀ má bàa gbé wọ àtọmọ wọ̀gbẹ́ o. <laughs> àbí nǹkan tí mò ń rò ti fẹ́ máa jọra wọn. Mhm. Ah. ìjọ tá a bá rí ibi níbi wọlé. wọn kì í bá ní tun kọfà ní ní tànyà ìjọ tó bá dẹ̀ ti ríbi báyìí níbi wọlé orin ni mo ṣe ẹ tó tó wá di wípé máa dibi mọ́ mi lọ́wọ́ ah máa yá yọ̀ǹda ẹ ni máa yá mi ó yá ẹrù ẹ rèé o ó yá please just just go ṣáàgbó kó gbogbo ẹrù ẹ báyìí kó máa lọ kó jáde kúrò nínú ilé mi. àǹtí ẹjọ́ ń torí ọlọ́ mo rí pé ń bínú sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ni mo wá ṣe lẹ́nu báyìí tẹ́ kí n máa lọ. ah kí ló ṣe ìbáṣepọ̀ èmi àti ẹ ti dópin ni wá tiẹ̀ wá náà ṣé bó ti lóyún ọlọ́run ṣe o ti lóyún ọkùnrin kan dẹ̀ ló lóyún fún ẹ̀rù ẹ̀ bá wúyà tètè máa kó lọ́lé ọkọ ẹ̀ ilé ọkọ tèmi lèmi dẹ̀ wà yìí ó ti gbọ́ ilé ọkọ mi ni mo wà yìí o ìwọ wa máa lọ́lé ọkọ ẹ̀ ó ṣe ó ṣe mo dúpẹ́ ó ṣe gan ni. ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ calm down ẹ má ṣe ra yín léṣe pẹ̀lú ariwo tẹnu ní nǹkan kan tẹ sọ nísìnyí tó ta sí mi létí ẹ nílé ọkọ títí yín lẹ wà yìí that means pé ilé yín kọ́ níbí ilé ọkọ yín níbí àǹtí ṣe moore kan tẹ́lẹ̀ ṣe fún mi báyìí ẹ bá mi pe ọkọ yín tọkọ yín bá dúró báyìí tó bá sọ fún mi pé máyà mi o kó ẹrù ẹ kó máa lọ gàba dáyà mo ti lọ àǹtí. máyà mi máyà mi máyà mi ẹ̀mí ló ni mo pè ẹ̀mẹ́ta ni mà. jọ́ torí ọlọ́run ṣé ọkọ mi ló gbà ìsílẹ̀ ni àbẹ́mi ni mo gbà ìsílẹ̀. truly àǹtí ẹ̀yin lẹ gbà mí sílé ṣùgbọ́n láṣẹ ọkọ yín nínú òun ṣe ní kan dúró kan sọ fún mi fúnra wọn. mo ti gbọ́ má pè wá agbájé agbájé mo mọ̀ pọ̀ ń gbọ́ mi o àgbà just just ah no jo jo jo jo jo ṣáà má bọ̀ má bọ̀ má bọ̀ má that success ṣé kí n máa lọ. Should I? yóò padà yíyá ẹni oh my goodness. Yeah. Yeah. ah what you get me what you get me. oh. oh. tí mo bá ṣe òkè ni ẹlẹ́ni má jẹ́ ṣẹ́ mi. káfẹ́nà sẹ́nu káwá ti ayé ṣáàlà ṣáàtìbá. Ah, eh, she's my step mommy o oh. my step mommy ni. she's my step mommy o. ọwọ́ tó bá ti jìnlẹ̀. Àgbàjí ta ló ní oyún inú máyà èmi ni. báyà mi kí ló bọ̀ mí nídìí ó gé mi jẹ́ ó bọ̀ mí lára lọ àmọ́ màá bá máyà mi jà máa bàjà láyé wọn á gbọ́ lọ́rùn máa bá máyà mi jà gidi gan. ewo ni ìwọ àtẹ̀yìn kọgbọ́n ajá agé ilé títún ṣẹ̀ṣẹ̀ wá ń fọ̀bẹ pamọ́ ṣé bí mo kékékékékéké mo pariwo pariwo mo dàbọ̀ ẹ̀ fún ẹ mo ní kó má gbóúnjẹ alẹ́ kó má gbé fólógbò jẹ mo ní kó má fi ẹran ẹ̀ kó má fi ṣọ́kòkò àtúbọ̀tán èrè o. ṣé bórí ni mo ṣe tó wá di ibi mọ́ mi lọ́wọ́ bọ́lá mi ti si ẹ̀fọ́ fún ọkọ mi jẹ àgbájẹ wa dúró ó dúró síwájú mi báyìí ó jẹ́ ìkílẹ̀ pé òun lòun ni oyún inú báyà mi. wọ́n ọkọ ẹ ti jẹ fún ó ti jẹ fọ́nà ìrírí ayé kan ò lè tini títí kò tí nípa ọgbọ́n ló fi ń kọ́ ni. nínú àwọn ọmọ ta máa ń mú káàkiri àwọn ọmọ kéékèèké ta máa ń fẹ́ kọ́ máa pè wá láǹtì ta máa máa ránṣẹ́ kiri ọgbọ́n kan ló fi kọ́ wa yẹn gbogbo ayé tó wá kó sókè yẹn wàá jẹ́ kọ́kàn ẹ a mọ̀ pé lè iṣẹ́ tí mo bá ṣe ò kẹ́ni ẹlẹ́ni má jẹ́ ṣe mí. káfẹ́nu sẹ́yìn ọ̀kẹ́ ayé ṣáàlà ṣáàtìbá. ẹ̀yin ọkùnrin yìí ẹ mà lọ́rùn ah, ẹ ṣe ronú ìjọ kan kò sí ẹ ṣe ronú ìjọ kan kò tóra wọn ẹ ṣe ronú ìjọ kẹrẹ febi sùn tó pọ̀ jùjú ayọ̀ lọ ah, ah, nígbà tẹ wáyò tán ṣó yẹ kó lókùnrin wa máa fi sódú pẹ́ẹ́ ẹ ṣe ru gbogbo ìyà tí ọmọbìnrin ìbá yín jẹ ẹ ṣe dá o ẹ ṣe dá rárá rárá rárá rárá. ẹ jọ o tàbí ṣùgbọ́n kò sí lọ́rọ̀ tèmi má tàn mí àbí mo kọ́ lápá àbí má yà wọ́n àbí má ṣe wọ́n lórí búkú àbí má káyé wọ́n bá já àbí kí lórúkọ ẹ̀ ń jẹ yẹn tèmi ni wípé oyún inú ẹ̀ ṣiṣẹ́ ni that's all. madam Teniola Mommy success kí ló dé ṣé bẹ́ẹ̀ ilẹ̀ fojoojúmọ́ gbàdúrà ń pé kóyún ó dúró kóyún ó dúró kí ló dé tẹ wá ń gbàdúrà ń sin pé kọ́mọ ó kú ládùúrú gbogbo àdúrà tẹ máa ń gbà fún mi pé màá rí bùjókòó ayọ̀ màá rí ibi mi sí mo wá rí ibi sẹ́rù mi sí tán báyìí ẹ wá ní pé kì í fò kí nìṣó ṣe bẹ́ẹ̀ náà lè fi mí lọ́kàn balẹ̀ ni pé tórogún bá ní pé kí n fò kí n nìṣó ẹ máa bá mi rán níṣẹ́ togun-togun mo dẹ̀ bí yín lọ́jọ́ kìíní àná mo ní pé tó bá lógun jù yín lọ ńkọ́ ẹ lè máa bẹ àwọn boys tí kan yanjú ẹ̀ kan pa kó jẹ́ kí n rí mú mi ṣé ìwà rí pé jà orogún ló ti délẹ̀ báyìí. wà tí bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ ńkọ́ tí bá sọ bẹ́ẹ̀ ńkọ́ ah mo gbẹ́ lẹ́yìn ọkàn tán ó wá mú báyìí eyín ẹ wá ṣáàpù burúkú ó wá mọ òsì dé mi lẹ́yìn ibi tójú mi ò ti tó ó bù mí ní sọ̀rùn jẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni. ṣèbọkùnrin náà ni màá fẹ́ àǹtí tán bá re níbì kan ó di dandan kó bọ́ síbì kan. a ah, ibi burúkú ló rẹ́tì yìí o ibi burúkú ló ti rẹ́tì yìí ni. mọ́mí sọ́sẹ̀sì kí ni gbogbo ọ̀rọ̀ pálapàla yìí ah. ọ̀rọ̀ yìí ò máa yé mi wọ́ọ̀rẹ́ ó kó ọ̀rọ̀ ikú o ó tó bá tiẹ̀ máa wá ṣe ìranù ẹ̀ ṣé ọ̀dọ̀ ọmọlẹ́yìn lẹ́yìn ìyàwó ẹ̀ ló yẹ kó ṣe sí ni ó kọ́ wo. ọ̀rẹ́ kò yẹ mi ò jẹ̀bi ẹ̀ ń tẹ́jú àlọ́wọ́ ẹ̀ ṣe bóun ló sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé àkùkọ tòun o ó gbé orí ẹ̀ ẹran jọ̀pọ̀jọ̀pọ̀ ni pé kó wá jẹ ṣé mi mọ̀ òun tẹ́lẹ̀ mi mi mọ̀ tẹ́lẹ̀ ẹ tó jẹ́ pé kò fẹ́ jẹun ẹ tó dẹ̀ fẹ́ jẹ oúnjẹ yìí ó ń dì lọ́wọ́ mu ó mọ́mọ́ tọ́jú o ò lè tọ́jú ilé o mọ bí obìnrin ṣe ń ṣe nínú ilé o lazy ah, ah. irú ìyàwó ni ẹ gbọ́ sórí ẹ tó ń wò yìí tó bá ní ó yá o kí àjọṣe lọ́kọ nínú ilé world war two ni tá a bẹ̀rẹ̀ sí lára káàkiri níjọ́ tí ikọ̀ tó fa gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ iṣẹ́ wàhálà sẹ́mi o inú dúndùn ní sẹ́mi báyìí òun ló mọ títí ẹ̀ jọ́ tó máa ṣẹlẹ̀ iṣẹ́ là ń lera káàkiri pẹ̀lú náà tí ló tó mò ń lé káàkiri lé torí pé mo fẹ́ bá ṣeré ni lójú mọ́tò tó jáde lọ lọ́gànjọ́ òru. ní òun ọmọlúwàbí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lórí pé a fẹ́ ṣeré ta dẹ̀ ń wọ́ ọmọ bá tí mo dẹ̀ ń padà bọ̀ lọ́lọ́wọ́ pé ah mo ti páyà lórí o mo dẹ̀ fi rùn mọ́ di ìgbà tá a dẹ̀ rà dọ̀mọ́ a dẹ̀ fò bẹ́ ṣẹ́ bọ̀ àbí. ẹ má bẹ sá kí ló ṣẹyà tí àǹtí tẹjọ ń o ẹ kò sí wàhálà kankan <coughs> mo kàn nílé ọbẹ ni. help bẹ́ẹ̀ni. o kí lẹ fẹ́ kò sí nǹkan tẹ bá fẹ́ tí mi ò lè bá yín ṣe ṣe fẹ́ kí n bá yín dáná ni. ní omi ìfẹ́ kó dáná omi ìfẹ́ kó paná ni. Mm. àǹtí ń kọ́. àǹtí bàbá ẹ ló ti jáde. àwẹ̀ ṣì. no no no no no no no ah ah uncle no ah ọlọ́run ọba tí ó lè fẹ́ wàhálà ìyá sọ́sẹ̀ ẹ̀yin lè jẹ̀bi gbogbo ọ̀rọ̀ yìí. ọ̀nkú ah, ah, ah, báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe bá ní pé kẹ báwọn yanjú gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí ni èwo tún ni kẹ tún máa wá dà kú. ẹjọ́ tó bá wù yìí ni kẹ dá o bó bá tẹ̀sí wù yìí ni kẹ dá sí. tèmi o ni wípé mo ti mọ̀ pé mi ò lọ́kọ mọ́ mi ti ẹ̀rẹ́ dà ti mọ́ bó ṣe rí kiri burúkú tó wò mí tó wọn ju bí ojú kiri tó ń wò mí yìí bọ̀bọ́ yìí ò nífẹ̀ẹ́ o èmi ò ní fẹ́ bẹ́ẹ̀ ni ìwọ náà dẹ̀ ní fẹ́ oyún náà ó máa ṣẹ ni that's it. mo máa bí. ó máa ṣe ní ọmọ mi lè sọ pé òní ṣe lérò. wàá ṣe lédè. bẹ́ẹ̀ni tẹni ọlá ṣòro oyún tó wà nínú mi. Ah. mo máa bí ni. àlọ́ máa ṣe ni. mo máa bí ni. ó máa ṣe ni. mo máa bí ni mo mọ̀ yí o. <laughs> títí ẹ̀ mo lóyún fún ẹ fún tẹni ọlá mo mọ̀ ẹ́ <laughs> mo mọ̀ ẹ́ ju bó ṣe lérò pé mo mọ̀ ẹ́ lọ ṣé rántí ọjọ́ kìíní àná tó ń bá mi sọ̀rọ̀ gbogbo advice tó fún mi gbogbo ẹ̀ ni mo record sílẹ̀ mo dẹ̀ ti mọ̀ pé eléyìí tá a fẹ́ sọ yìí ó máa gbé ṣì ẹ̀ dé ó máa gbé àṣà ẹ̀ dé èmi gan wàá disappoint ẹ̀ gbogbo nǹkan tá a ti ń sọ látàárọ̀ òun ló wà recorded sí bíbá yìí tó dẹ̀ ṣì ń lọ ṣọwárí Tẹ́níọlá bí mo ṣe wà ní iwájú ẹ̀ báyìí egungun tó so mọ́ ajá lọ́rùn ni mo jẹ́ níwájú ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ni kò lè sọnù nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí ṣé o ti gbọ́ tí nǹkan bá ṣe mí mo wà ní ọrùn ẹ. kí ni egungun ajá létè kìíní kan létè kìíní kan létè kìíní ajá pẹ̀lú ọmọ àkàndé ọmọ kẹ́kẹ́ kí ló wá kèmí pẹ̀lú gbogbo yẹn kò sí ìtókàn mi ṣebí tó bá rí gbaná máa rá mi mo mọ̀ pé kò yí ẹ bí ò ṣe yí ẹ yẹn kò kọjá sílé kò lè béèrè ìtumọ̀ ẹ̀ mo ń ẹ sílé ni. tẹni ọlá tó ná kí ni mo ṣe fún ẹ ah, ah, irú hatred wo ló ní fún mi tó tó yẹn ṣé àwọn olóṣèlú náà nídìí lèmi sọ fún mi you're so wicked. Ah, ah. Eh, o ti gbé kòtò ọ̀tá already o rẹ̀ gbẹ́ ó jìn wàá rí bọ́sì o ti kún ẹ lápá ẹ o yẹ kó wá rò pé ah, ikú tó ṣe òun ló fa result wọn tó ṣẹlẹ̀ sí ẹ yìí náà ṣó láàrin náà tí ẹ o mọ̀ pé mo mọ̀ pé o lè bímọ náà. madam um, as a result of the fact wípé ẹ lu àwọn oògùn yín bá ṣe ní kẹ́ ṣe lò the last time And then judging from the test I carry out, I'm sorry to inform you, fallopian tubes wọ́n ti wà blocked. Àti bí mo yín, the chances are slim. Ibumo, mọ̀, are yà ilé náà ni, ó mọ̀ Ibumo. Ben, bímọ Fallopian tube ẹ̀ ó ti block. Ah! Gbà tó bímọ last time, ó láwọn complications come. ó tún wá infection wọ́n wá fún lóògùn gbà yẹn lóògùn o kó lè help situation ẹ o laziness ẹ ó lọ mú ògùn ọlọ tó jẹ síbi kan òun ló lead sí fallopian tube tó fi block ẹ sẹ kò lè mọmọ ẹwọ ẹwọ. oògùn tó dẹ̀ fún nígbà tí ó lọ ṣe test yìí pé gba o kó lè fi correct kínní laziness ẹ kò jẹ́ kó lò ẹ wo ẹ wo ah, ah, wà ló máa wo kí n tó sẹ́nu. ajá rẹ̀ sè àfikà tọrọ dárí yẹn sẹ́ bí ẹ̀ bá fẹ́ dá sọ̀rọ̀ lọ́kọ̀ọ́lá kí ẹ̀ tọrọ dárí jẹ́ ẹ̀sẹ̀ ah! ẹ wo ìyá sọ́sẹ̀sà ẹ kókó ẹjọ́ òṣèjú ẹ̀ ká má má dá ẹ kókó pátápátá ṣé ẹ rí gbogbo ibi tí ọmọ yìí sọ lẹ́ẹ̀kan tó ní wọ́n rẹ̀ sí wọ́n rẹ̀ sí yẹn ẹ̀yin lẹ jẹ́ ó rẹ̀ sọ́dọ̀ yín ẹ̀yin lẹ ibi tó rẹ̀ sí yẹn ẹ̀yin lẹ ẹ wo ẹ lábìlọ oyún tí wà náà àti scan ọlọkùnrin ló wà bẹ́ẹ̀ ni mo sọ. agbẹjọ́rò.

tàbá wí títí tọkàn tí kún ẹ má sí gbà fúrú wọn. iye alábàámọ̀ wí o.